لله رب العالمين نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان سيدنا وحبيبنا محمد بن عبد الله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 وكل ضلالة إنها والعياذ بالله أيها الموحدون نواصل حديثنا من حيث تعينا في لقائنا الماضية لما تكلمنا بالعنوان أفيقوا أيها المؤمنون الموحدون عباد الله قال سبحانه وتعالى في محكم تدبير في سورة البقرة حيث قال ومن أظلم مما منع مساجد الله أن يذكر فيها اسم وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم عباد الله ومن عناصر اليوم منها نقول المسجد الأقصى الأصيل عباد الله من الذي يحرر أعباد تحرير صلاح الدين الايوبي رحمهم الله جميعا وسادسا العقائد لا بد ان يفعلها المسلمون اليوم التي بأن النصر للمسلمين الاولين ايها المسلمون مقدساتنا وشعائر ديننا حفظها ورعايتها مسؤوليه لكل افراد هذه الامه ولا يقبل التعديل ولا يتنزل عن واجبات التي توجب الله عليهم وهي من علامات الإيمان قال سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلى الله فعسى أولئك أن يكونوا من المهتدين أيها الموحدون إذا بروح ودم نفد بالأقصى الأثير لماذا عباد الله؟ لأن المسجد الأقصى من مكانات عظيمة عباد الله لقد صلى إليها حبيبنا المصطفى صلوات الله وسلامه عليه ما يزيد على سبعة عشر شهرا عباد الله المسجد الأقصى هو ثاني مسجد وضع في الأرض لعبادة الله وتوحيده كما جاء في الحديث الذي أخرجه الشيخان عن أبي ذر رضي الله عنه قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أو قال أولا قال المسجد الأرم ثم قال قلت ثم أي قال المسجد الأقصى قلت كم بينهما قال أربعون سنة أنصوا عباد الله أنا المسجد الأقصى تضاعف فيه الصلاة ويعظم الثواب قال سبحانه وتعالى الصلاة في المسجد الحرم بمئة ألف صلاة في مسواه وصلاة في مسجد بألف صلاة والصلاة في بيت المقدس بخمسمائة صلاة وكذلك كما جاء من حديث آخر حيث قال عنه صلى قال عن النبي صلى الله عليه وسلم لا تشد الرهاب إلا إلى إلى ثلاثة المساجد مسجد الحرم ومسجد النبوي الشريف وكذلك مسجد الأقصى وكذلك كما نؤمن ولا يزال نؤمن بذلك من علامة آخر الساعة أن نزول سيدنا عيسى عليه السلام لا يكون إلا في بيت المقدس الذي أسأل الله تعالى الذي جمعني وإياكم في هذا المسجد الكريم أن يجمعنا مع أبينا مع الصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا في دار مقامه في مقعد صدق عند ملك مقتدر الحمد لله وكفى والصلاة والسلام على نبي المصطفى وعلى آله وأصحابه آل الوفا الذين نصروا هذا الدين وانتشر دعوته إلى أرجاء العالم في مشرقها ومغاربها حتى كان الأعداء الإسلام يخافون خوفا شديدا ولا يتقرب منهم شعائر الدين ولا مقدساتنا في الأولى ولكن الآن كما ذكرنا في لقائنا الماضي أو الحديث الذي قال قال فيه رسول الله صلى الله عليه وسلم حيث قال في ضمن هذا الحديث نزع في قلوب المؤمنين الواعدين اليوم نزع في قلوبنا يعني ينزع الله تعالى الخوف الاعداء من الخوف الاعداء من قلوبهم لا يخافون ولا يخافون المؤمنون اليوم كما يخافون المسلمون الاول وكذلك وبرزت في قلوبنا اليوم الوهم وقيل وما الوهم؟ قال حب الدنيا وكراهية الموت عباد الله الحقائق التي لا بد أن يفهمها المسلمون اليوم التي بأنتها النصر للمسلمين الأولين منها يعلم العدو الصهيوني اليهود وأعوانهم أن قضية البيت المقدس قضية فلسطينية إسرائيلية وهذا وهم وكيد عظيم التي لا بد لنا أن نفعلها على حقائقها بإذن الله تعالى ثانيا قضية بيت المسجد الأقصى قضية إسلامية العالمية وكذلك الواجب من واجبنا واقف جانب إخواننا أن نقف جانب إخواننا المستضعفين الفلسطينيين الذي قال رسول الله صلى الله عليه وسلم عن الوحدة وعن الأخوة في الدين أنا مثل المؤمن في توادئهم وتراومهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى من عضو تداعى سائر الجسد بالسهر والأمة عباد الله آخرا لقد حاول وما دام يحاول إسرائيل العدو أن يتخيل ويجتمعوا من تغيير صورة الأقصى إلى المسجد الصخر ليتمكن لهدم الأقصى بعد أن قام بحفر تدعى لبناء الهيكل السليماني المدعوم والذي نسأل الله أن ينصر الإسلام والمسلمين وأن يثبت أقدامنا وأن يجعلنا مما يستعمله لنصرة دينه إنه ولي ذلك والقادر عليه. الحمد لله ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tó fi wá sínú ọ̀ka ní òmùmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo lẹ́yìn tá à ń jẹ́rìí lánàá lónìí tá à ń bẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé gbogbo ògbà kí bàtà bá pàdé ọlọ́run ọlọ́run ò má yọ wá kúrò nínú olùmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo ẹ̀yẹ́ ń sìn ọlọ́run ajẹ́rìí tá àdàbọ̀ Muhammad ẹ̀rú sìn ọlọ́run ni òṣìṣẹ́ rẹ̀ ní ṣe gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa ìkẹ́kọ̀ọ́ ọlọ́kọ́ máa bá àdàbọ̀ Muhammad àwọn aráalé rẹ̀ àwọn sàábì àwọn ìyàwó ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn lójú pọ̀nà tòjíṣẹ́ ọlọ́run tó fi dáre kí á náà abẹ́nú àrùn lọ́wọ́ sàkíní àti sínú wa nínú tá a mẹ́nubà níjẹ̀jọ́ òun náà lọ́rọ̀ ààyè wa ilé ìjọsìn wa tó tóbi ká tó wá sọ pé ìlú mùsùlùmí àwọn ẹ̀yà ní Palestine lẹ́yìn tó jẹ́ pé ó pàtàkì lẹ́nu wa tó bẹ́ẹ̀ gẹ́ báwọn mọ́sálásí kọ̀ọ̀kan ṣe pàtàkì bí Masjid al bó ṣe pàtàkì mọ́sídìí nábàáwí ní Madina bó ṣe pàtàkì bẹ́ẹ̀ náà ni pàtàkì ti ń bẹ fúnlé ọlọ́run tó wà ní Baitul Maqdis santo ní Jerusalem lónìí ẹ̀yẹ́ ń sìn ọlọ́run ìgbà bọ́rọ̀ náà dé tá a pàkọ́lé rẹ̀ ni pé àfẹ́kù àyùwà mùsùlùmí náà mọ̀ àṣìlùm ṣé ò tí ìtò kátà jí ni pòbí ohun tí èmi àti yín sùn tá a sì nígbàgbọ́ ló ta ṣàlàyé fún wa wípé náà kan ní ọ̀rọ̀ ìkẹ́ àtọ̀lọ́nà kó máa bá tó sọ kalẹ̀ fún wa pé tí ó ṣẹlẹ̀ ni tá a ti gbọ́dọ̀ gbà tá a sì gbà bẹ́ẹ̀ pé bó ṣe wí yóò ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ nù wípé wọ́n péjọ lórí yín bẹ́ẹ̀ ni wọn ò ní kọ̀ wọn ò ní bìkítà láti kọjá àlà lórí yín àti nǹkan ìjọsìn torí bálábòsí ni wọn ẹyẹ ń sìn ọlọ àmọ́ náà ní tá àkọ́kọ́ mú gbọ́ òun ni àyà kan tó wà ní sọ́wọ́tò Baqara tọ́lọ́ sọ fáńdàbọ̀ Muhammad àṣàlàyé díẹ̀ lórí ẹ̀ á wà kó lọ sórí àwọn ẹ̀ka méjì tó tẹ̀lé ní tuntun lónìí ká fi lè mọ́rọ̀ mẹ́nu kó lórí ẹ̀ ẹ̀yọ́ ìṣe ọlọ́run ọlọ́run sọ fáńdàbọ̀ Muhammad ìdí àtọ̀bọ̀ ọlọ́run kò máa bá láti lè ṣàlàyé fún wa wọ́n wà mẹ́nà àdùlẹ̀m mẹ́mà mẹ́nà àmàṣàjì dọ̀láì àyùd kàràfí à ìsmù tàlẹ́ntì ní tẹ́lẹ̀kùsí jù ọ̀rọ̀ náà fẹ́ kà fún wa yìí ó ti sọ̀kalẹ̀ fáńdàbọ̀ Muhammad lẹ́gbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ọgbọ̀n ó lé mẹ́sàn sẹ́yìn lànà ti ṣàlàyé ẹ̀fà ló mẹ́rin wípé ààyè yìí ẹ̀ní rẹ́yìn kan tí ó dá lábòsí pẹ́ni tí ó máa kọ̀ fáwọn èèyàn láti jọ́sìn nílé ọlọ́run bàbá lọ wọ̀rọ̀ bá kúránì sọ yìí o ṣáájú o ìyẹn ni wípé ó ń bẹ nínú àwọn ilé àgbèwọ̀ táwọn máa bẹ̀wò táwọn máa jẹ̀rọ láti jọ́sìn bẹ́ẹ̀ táwọn kan ó sì kọ́ níwà bẹ́ẹ̀ gbọ́dọ̀ jọ́sìn bẹ́ẹ̀ náà nígbà tá àgbà yóò máa sọ̀kalẹ̀ lọ́dọ̀ àwọn sàbẹ yóò máa dàbí pé kí ni sọ yìí àyẹ̀wò sẹ́wọ́kà àbí ní Mẹ̀dínà bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé ń bò wáyà àwọn àtúwọ́n ti gbàgbé yìí pé àwọn àyè kan wà tó yẹ ká lọ́ máa ṣèjọ́sìn bẹ́ẹ̀ torí ọlá ti bẹ́ẹ̀ àti gbàgbà tó lọ́n fi sílẹ̀ àti bó ṣe jẹ́ àyè àmì fẹ́sì Islam wa ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ olùwà sáà fi kọ̀rọ̀ bì hàn ó tá a sọ yìí wọ́n wà máa ṣe pa wọ́n máa ṣègbìyànjú kọ́dà àwọn àwọn ọmọ bá wọn tún máa gbé kalẹ̀ fún wa wípé ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n renovate ilé yẹn wọ́n máa ṣiṣẹ́ lórí ilé yẹn ó ṣe di tí ó wò tó di tí ó di ilé àìlégbé àìlélòsí tẹ̀ bá lọ wo mọ́sílẹ̀ làásọ́dọ̀ ní láti pàtí sọ̀láhùn dínì ayúni rahimahullah lẹ́yìn pàtó ti láìpẹ́ẹ̀tì ilé yẹn wọn ò jẹ́ kí wọ́n ṣe anything ní ìyẹn renovations nílé yẹn wọ́n kàn manage láti kírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ renovations kan Israel ò gbà torí kí ni ìyẹn ni pé àwọn àkíyèsí tọ́lọ́ ti pàdánù Muhammad kì yóò ṣẹlẹ̀ ó ní wùlá yìí àwọn náà sọ yìí máa ká ẹ̀ láwọn ayẹyẹ olú ha kò tọ́ lẹ́yìn lẹ́yìn tí gbogbo wa náà ń gbọ́ táǹkà tẹ́tí òdì wọ́n wá fọ́ọ̀sì láti lé àwọn olùjọsìn kú òun ẹ̀ adẹ́gbẹ́tà bá ṣe bẹ́ẹ̀ ní Masjid al-Aqsa tí wọ́n bá mú jẹ ó fẹ́ yá láwọn àyè kọ̀ọ̀kan láwọn mọ́sálásí wa tí ò tiẹ̀ tó nǹkan táwọn èèyàn tiẹ̀ dámà wọ́n ní níwájọ́ kan pé ẹyẹ tí mọ́sálásí wọn ò ní kírun ní lónìí torí bẹ́ẹ̀ tó pàtàkì tó yẹ kí gbogbo mùsùlùmí ayé ó dìde bá nígbà àti nígbà táàrí káàtó wá sọ nígbà tí ẹ̀ ti wá lókun táwọn èèyàn tiẹ̀ ti rí wa táwọn ti ń jà lórí tí ò yẹ ká àjà sí àwọn akẹ́wò tiẹ̀ ti mọ́sálásí wa àwọn adalabẹ́ẹ̀tì fúnra wa ẹ̀yẹ́ ń sìn ọlọ́run nítorí eléyìí ó ní gbogbo ẹni bá ṣe pa lórí bẹ́ẹ̀ ó ní làwọn kìí ṣe òfin dúnìyà ìyẹ́pẹ́ ọlọ́run jẹ́ tiwọn láyé wà láwọn ìsìn àfihàn aláàbùnà àbí tó bá dijọ́ rẹ̀ kí á mọ̀ ìyà tó tóbi ni wọ́n bá pàdé àmọ́ kó tó dijọ́ náà tàlẹ́ tí ó fi ìyẹ́pẹ̀rẹ̀ kan Ísírẹ́lì gan tó yà yàtọ̀ lẹ́yìn lọ́wọ́ tani lọ́wọ́ mọ̀mí màá sábà yóò ṣe jẹ́ tiwọn. masjid al-aqsal asiri masalasi tà ń sọ̀rọ̀ parí ọ̀pọ̀lọpọ̀ mọ́ agbìyànjú ni kájà fọ́tò rẹ̀ bí kálẹ̀ fi hàn wá lónìí àmọ́ sábà yẹ bí tàtà rí ìyọ̀rọ̀ ọlọ́run kọ́mọ́sà náà bá wọn sàbẹ̀ ọmọ bá àdàbọ̀ Muhammad tó ṣáájú wọn ẹ̀yà ló sì wọn lọ al-haqa'iq àwọn pàápàá àwọn òdodo kan ó bù àbùkátà kàmọ́ torí pé látara òdodo yìí ó lára sẹ́ni táwọn pé báwọn mùsùlùmí ìtànà ìyẹn ni pé táwọn náà bá lè ní àwọn òdodo yìí lórí ẹ̀mí wa tàbá fi ṣiṣẹ́ àwọn sí táwọn bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò ṣe kí ni yóò jẹ́ mímú sẹ́ àmì bàlónì náà ẹ̀yẹ́ ń ọlọ́run ilé ìjọsìn nǹkan àmì ẹ̀sìn wa àwọn èyí fi o báwọn kan bá mọ tí wọ́n ń ṣe mùsùlùmí tó mọ tí ń ṣe ògbọ́dọ̀ fi ṣeré o mọ́sálásí ni o ìrun pípè ni o àmì ẹ̀sìn ni o ilé ìjọsìn ni o gbogbo tó bá ti dọ̀bá ní ẹ̀sìn bẹ́ẹ̀ bá fi ìrun wa ṣe kò sí ń tàlé ṣe fún ọlọ́mọ kí ọmọ mi láre ọmọ ìyàwó láre wa bẹ́ẹ̀ bá ṣe wàhálà tó bá ṣe rádaràdà kan níwájú haúsá táwùsá bá ilé pariwo pé zọ́ gẹ̀dúgbà wọn náà wúrọ̀ adárakùnrin tó bá fẹ́ dáwọ́ láàrin sí lọ́rùn tó bá fẹ́ ìmọ̀lẹ̀ àbẹ̀tí ó sọ fún ni yóò ní ka duba wannan mutumin yana zage ni zo Allah in ku Ahmadu Muhammad tí o bá fura kó tó kó bẹ́ẹ̀ ló mú kó lẹ̀. ìyẹn dé ìbárata yẹn pọ̀ gan púpọ̀ fún wa àmọ́ lónìí àwọn èèyàn ta rẹ̀ àti sọlẹ̀ ìjọsìn ìdàyè kan tá a kẹ́lẹ́ lọ́wọ́ visit tí ó lẹ̀ kó rí bẹ́ẹ̀ kódà wọn lè balẹ̀ mọ́ṣáláṣí lọ́wọ́ wa tá a jẹ̀ náà wò ìyẹn bá alákàsí rẹ̀ ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ masuriyya ri'ayatul masajid wa maqadasat masuliyatin li kulli afrad hadhihi al-umma káwọn ọdún tẹ́lẹ̀ ìjọsìn wa àmì ẹ̀sìn wa táwọn èèyàn fẹ́ sọ délé níjọ́ ní ta sọ̀rọ̀ nípa ìjáàbù nílò fún àwọn mùsùlùmí wa lóbìnrin sẹ́yìn pé ọ̀tọ̀ ni táwọn kan tiẹ̀ ń sọ nípa àwọn tí wọn ò nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn lọ́pàá tó lẹ́gbẹ́ kì í ṣe gbogbo ẹni tí máa ń pariwo báyìí ní sọ̀rọ̀ kì í ṣe gbogbo ìwé là máa ń pè sọ̀rọ̀ ẹ̀sìn má sọ tó fèrè ìbínú ọlọ́run àwọn èèyàn máa wípé ìjáàbù wọ́n ní sẹ́ẹ̀mù ní pé arákọ̀jọ ni mo ní kí lòun sọ yìí ó wà mọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni mùsùlùmí ẹni tí ń sọ̀rọ̀ yìí fún àtọ́rọ̀ yìí ó sì gba wàhálà tẹ́kùfù máa lè ìsàlákẹ̀ bí ìhìnmù fún tẹ́yìn ọ̀bá nímọ̀ ìpalẹ̀ kó dákẹ́ làwọn lọ́sọ fún apẹ́yàtọ̀ wá láàrin ẹ̀sìn àti ilé ìwé asọ̀rọ̀ tó pọ̀ lórí ẹjọ́ ni nínú àmì ẹ̀sìn wa oníkọ́mọ wọn múra bọ́lọ̀ àtòjíṣẹ́ ti pa láṣẹ àmọ́ àtọ̀kọ́ yẹpẹrẹ mú ẹ̀yẹ́ ń sìn ọlọ́run nínú kámọ́nú tó lò jọsìn àtàwọn kan àmì ẹ̀sìn wa nínú àpẹẹrẹ ìgbàgbọ́ ló wà èyàn ni pé bá a ṣe ní jẹ́ mọ́sílì aṣọ kó wó sórí ìdúró tá a bá lè ṣe pálẹ̀ bóun wo ò bá lè lọ́hùn yóò gbọ́ àwọn kan ẹlẹ́ẹ̀kejì á gbọ́yé àwọn àwọn ọmọdọ́mọ wa náà sì kí ni wọ́n gbọ́yé bẹ́ẹ̀ bọ́ọ̀lù ọlọ́run ṣe nínú sọ́ọ̀tù tọ́wọ́bà ó ní iná máa yá àwọn mẹ̀sàgìdà lọ́wọ́ ó ní ẹlọ́mọ èyàn kan ò ní dúró láti máa mọ́tò lé ọlọ́run láti máa ṣàtúnṣe rẹ̀ mẹ́ni àmàlà bìlá àyàfẹ́ ni tó nígbàgbọ́ sọ́nà wà á kọ́ ọmọ sọ́lá tí wọ́n kírun wà á lè zẹ̀ká tí wọ́n gbàwẹ̀ wọ́n lọ́mú yáṣà ìlọ́lọ́ gbogbo ọ̀tẹ́ bá rí tí wọ́n ṣe báwọn wọ́n ń bẹ̀rù kankan fọlọ́n tí ìbá jẹ́ ọlọ́run bá dẹ́gbà tó sa àwọn ọmọ fọlọ́sítìn tó sa àwọn lẹ́sà tó jẹ́ pé àwọn ọlọ́wọ́ gbàsáyè yẹn ni mọ́ṣáláṣí ó ti rá bí wọ́n ṣe ń pa wọ́n tó wọn ò yẹ kó nu wọn ò bá àwọn pààyàn kápá àwọn kan tí wọ́n kírun báyìí ní ìkànnì nineteen seventies àwọn náà lè kéré báyìí ní ìṣe wàhálà àmọ́ wọ́n ní pọ́mọdé ò bá tàn á máa bá rọ̀bá eléyìí tí ẹ sá rọ̀bá wọ́n kọ́ kalẹ̀ fún wa bẹ́ẹ̀ bá rí nínú márùn-ún àwòrán lẹ́yìn tí wọ́n ìtàn kọ́ kalẹ̀ fún wa lórí ẹ̀ n tó lé níbi seventy thousands tí ò bá tó bẹ́ẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ni wọ́n kírun ní finahu Masjid al-Aqsa ni wọ́n kírun wọ́n dàbẹ̀ sí yìnbọn sí wọn kí ló dé ṣe ń bá yẹn adákẹ́ náà la pariwo bẹ́ẹ̀ ó yẹ ká ti try láti liberate the sin ìyẹn ń bẹ́ ó máa ń lé wa tí wọ́n tẹ́tì wa àwọn afọlásí òkú lórí rẹ̀ yẹn o wọ́n sì wà lórí ẹ̀ gbogbo bó ṣe wò ó lè ṣètò ẹ̀ máa dúró aṣáájú wọn tó lọ lórí ẹ̀ ni sheikh yasin arafa yasin arafa lórí ẹ̀ ni wọ́n pa sí mo sọ fún wa ọjọ́ kan láàyè èyí jọ́ ti yasin arafa lọ sí France láti lọ gba kíni o láti lọ gba ètò ìlera ewu àwọn awòsàn ó ń lọ lórí plẹ́ẹ̀nì tó lórí ìlú ọmọ jáde tí ó mọ kí wọn aráàlú pé ó dábọ̀ òun òun jáde lọ bẹ́ẹ̀ ni ẹrẹ Sharon ìyẹn prime minister Israel sọ pé lílọ tí ń lọ kò lè padà wá bẹ́ẹ̀ ni kò sí padà yes kò padà wọ́n gbogbo ọ̀rọ̀ láti France ni Sheikh Mohammed Yassi bàbá tó fẹ́ kí wọ́n já bọ́ lórí plẹ́ẹ̀nì wọ́n jábọ́ ẹni tí ń gun kẹ̀kẹ́ ìyẹn wẹ́ṣà tí wọ́n ti lórí kẹ̀kẹ́ báyìí tí ò lè nà ló ń gbà tí fẹ́ náà kọ̀ọ̀dù kan alábùkí bẹ́ẹ̀ kó tún kò yáre ó yẹ kẹ́ fi lẹ́yìn tẹ́ sáfì ilẹ̀ bẹ́ẹ̀ steve amáde kí n tẹ̀ bọ́ọ̀kù ni wọ́n fi rán bàbá náà sóde ọlọ́run ìyẹn ni wọ́n padà pa lórí ẹni wọ́n á lùsà ló ń bèkè sí i àtẹ̀yí tó pọ̀ náà àwọn afẹ́sìn tí wọ́n ṣe bẹ́ẹ̀ táwọn àbálẹ̀ dúró báyìí tá a lè sọ fún àwọn ọmọdọ́mọ wa pé bó ṣe rí ìbáṣe náà ló lọ́nu ibẹ̀ lànà sí ọlọ́run ó ṣe kí ni yóò lù wá bá wa tó bá rí bẹ́ẹ̀ ó yẹ káwọn náà lè sọ báwọn lábáwá ṣe ń sọ àmùsùn nínú wọn lé o àwọn tí wọ́n mọ tí wọ́n ṣe ni pé ìdá ayúwa masjid al-aqsa bìrú wọ̀dà pẹ̀lú ẹ̀mí wa àtẹ̀jẹ́ wa àwọn náà fi ilẹ̀ fún ọ ó yẹ ká lè kọ́ sórí ẹ̀mí wa bẹ́ẹ̀ ká sì wí most of the time sẹ́yìn ọ̀rọ̀ ló yẹ wá ń tó ní nígbà kàtà àfi bàbá alákẹ̀tẹ̀ jẹ́ olórí orílẹ̀-èdè tí wọ́n ní kẹ̀kẹ́ yóò vote lórí báwọn wọ́n ṣe declare state of Palestine sẹ́yìn ọ̀rọ̀ yìí wọ́n láti pe bàbá alákẹ̀tẹ̀ tàná wípé olómẹ́sí o olórílẹ̀-èdè nàìjíríà sẹ́ẹ̀mù pé bàtà àgùntà fọ̀ kò mọ ibi tí ó jù sí ọ̀padà jù síbẹ̀ ní kúrò kọ́rọ́ ìsìn yóò náà wọ́n mọ̀ ọjà pẹ́kẹ́ fèrè ọlọ́run bá dára ni tó bá dọ́rọ̀ sùn mí tí wà nínú tí ń ṣe àwọn àtàwọn ọmọ tí ń ṣe wíyá ká ní máa tọ̀ ọ́ ẹjẹ́ àtọ̀ díẹ̀ káwọn anáwó lè jọ náà fàtàṣà gbà kù ìlànàkùnù mìíràn ẹjẹ́ àkọ́sí wọn bá àti ẹ̀lẹ́jọ́ wọn tẹ́ ìlànàkùnù àbẹ̀rẹ̀ jẹ́ àlè fẹ́lẹ́ látara ìmọ̀ akọ́ṣẹ́ àwọn ẹni rẹ èèyàn náà sọ nílé látara bẹ̀ ẹ̀yàn sìn ọ́ lọ aláàtọ̀ ẹ̀ àwọn pàápàá kan tá a fẹ́ tá a pọ̀ tá a gbọ́dọ̀ afẹ́ká àmẹ́ni wọ́n ti gbajú ẹ̀rú ìta ayé kan wọ́n fẹ́ẹ́ tún kọ́ àná ìṣe bẹ́ẹ̀ nínú ẹni parọ́ jù láyé tó parọ́ jù láyé kí làwọn àwọn mẹ́díà ni wọ́n parọ́ gan torí kílómítì wọ́n yẹ fi rọ̀ wọ́n lọ́rùn torí pọ́tẹ́ẹ̀sì ló mẹ́díà àbára ẹni sọ̀rọ̀ lórí atẹ́gùn lórí amóhùnmáwòrán létí sọ sí mi kí n gbọ́ àwọn oníwọ̀n parọ́ jù látara láti change àwọn fact àwọn realities kan nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ láyé torí àwọn náà gbọ́dọ̀ mú létí bọ̀ wá ó sì gbọ́dọ̀ yé wa èyí tí ò bá yé wa fasalu ala dhikr in kuntum la ta'lamun ẹ̀dá àwọn tó mọ̀ tẹ́mi àti yín ò bá tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ọ̀kan náà ní pé alàwàdù àzòkòyú ni yahudi sionis yahudi wọn wà á wẹ́nu àtàwọn olùrànlọ́wọ́ wọn tí Donald Trump sì jásájú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí a ní eré tí ń sàmì wípé wọ́n wà máa sọ lórí mẹ́díà wípé kọ̀díyà tó pọ̀lọ̀ sí ní ìyá àwọn kọ̀díyà ṣe bẹ́tìl kudus pé Jerusalem tá à ń sọ̀rọ̀ rẹ̀ tí wáyé jòkó lórí ẹ̀ kọ̀díyà yẹn kì í sọ̀rọ̀ ẹ̀sìn o ọ̀rọ̀ orílẹ̀-èdè méjì tí wọ́n ń fa àǹfààní o certificate káfíń lọ pé kéèsì láàrin Palestine àti dání o àti Israel ni ìgbà kò àgbà naturally ni ààrẹ dá bẹ́ẹ̀ ṣe ń dá wọn tòyó kù pẹ̀lú àbòsí kọ̀díyàtò Palestiniya kọ̀díyàtò Islamiyàtò dìníyà ọ̀rọ̀ Palestine kì í ṣe ọ̀rọ̀ ọmọ ìlú yẹn nìkan ọ̀rọ̀ ẹ̀sìn Islam ọmọ ìyá wa ni ọ̀rọ̀ ẹ̀sìn ni torí kí ni lọ́wọ́ ní kílọ́tì lọ́dún kàn wá á lò kàn wá torí pé lè àkọ́kọ́ bu dojúkọ ànábì wa bẹ́ẹ̀ ànábì wa Muhammad ibẹ̀ ló wà ibẹ̀ lànábì ti kírun fáwọn wo fáwọn ànábì ọlọ́run ibẹ̀ lànábì lẹ̀ sọ́kótó lọ pé ẹ̀ wò ó Jerusalem tẹ̀lé yẹn o tábìlẹ́nì Isa alayhi salam tí ó bá padà dé ìyẹn pé tí ó bá dé kì í sí máa ń ṣe ìrètí lórí ẹ̀ máa ń ṣẹ́ka àlàdà àlè wọ́n bọ́ tẹ́lẹ̀ mọ́ mi ẹni máa ṣe ìrètí lórí ẹ̀ kò jẹ́ mú mi nínú pé ànábì Isa ṣe kí ó ń padà bọ̀ pé tí jésù ọba dé ibẹ̀ ni ó sọ̀kalẹ̀ sí wọ́n ti kà bẹ́ẹ̀ wọ́n sì mọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì ibẹ̀ ni wípé hàdà hàdìl àrùd ibẹ̀ yìí gángan àtúntò máa ni gbogbo ayé ó padà kọjọ sí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ ìyẹn ni pé ọ̀hán máa wa mùsùlùmí ni wọ́n ń bẹ nínú yẹn ó kà wá torí pọ́nrọ̀ dàbí bá sí kan ni tọ́lẹ́ pé ti fọmọ ya bẹ́ẹ̀ ọmọ ya yìí fọmọ ya ẹ̀yẹ́ ó sìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ni wọ́n tún láti change fún wa ó ní wípé kọ̀díyàtò bẹ́ẹ̀tìlì mẹ́sìn àtọ̀ wọ́n rò wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ alámọ̀rí ọ̀rọ̀ kan ní tó jẹ́ pé ọmọ fọlọ́sìn kan ló gbẹ́rù àṣàlẹ́yẹ fún wa wọ́n tún wọ́n ń gbìyànjú wípé ọ̀tá àbárólẹ́yìn change lórí ẹ̀ ní bẹ́ẹ̀tìlì mẹ́sìn àkṣọ mọ́sálásí yẹn wọ́n ní mọ́sálásí yẹn wọ́n fẹ́ change rẹ̀ bọ́ọ̀lù wọ́n fẹ́ change rẹ̀ wọ́n kan mọ́sálásí kan ní masjid sakara wọ́n á máa pè ní bẹ́ẹ̀tì sakara ìyẹn ni pé kúbàtì sakara mọ́sálásí kan wọ́n kọ́ láǹdì báyìí láàbí báyìí ládòdò rẹ̀ gbogbo orí rẹ̀ kì í ṣe títọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ṣe rí mọ́sálásí yẹn ń bẹ̀rẹ̀ ànábì ti gun sánmà lọ ìyẹn kọ́ ni bẹ́ẹ̀tì mọ́sálásí àṣọ̀gàn ìtàlọ́wà ìyẹn ni wọ́n wá ní káwọn press àwọn tí wọ́n ń kọ̀wé ìròyìn tí wọ́n máa ń ya fọ́tò ìyẹn ni wọ́n ní káwọn ìyà fún gbogbo ayé ẹ̀ lè rí sọ fún alọ́pọ̀lọpọ̀ gbà ẹ lè rí fọ́tò masjid la aṣọ gẹ́gẹ́ wọn ò sọ àǹṣọ rẹ̀ ìlànà ẹ̀dínlẹ̀ jìjà kó bá ti sàkàrà láàmì yẹlẹ̀ rí ìyẹn ni pé wọ́n fẹ́ change ojú wa káwọn dàbásílásì yẹn mọ̀mọ́ ìyẹn ni pé tó bá wá ya kí ni ó ṣe yóò fi rọrùn fún ọ láti wó mọ́sálásí gangan ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n wọn náà fẹ́ pọn mi létí masjid al-Aqsa bíbà tí kànga wọn wájú tàwọn báyìí ó máa fọ́ mi ò fọ́ mi sókè á ah! ọ̀jọ̀gbọ́n dẹ̀ ni nínú àwọn tí wọ́n nímọ̀ nípa geology ni ó wá ó bí gbọ́dọ̀ wá lẹ̀ ó wá kó bẹ́ẹ̀ sẹ́yìn tí ó bà lábẹ́rẹ̀ yẹn ó ti sọ́kọ́ àti gbogbo abẹ́ mọ́sítì láṣọ pátápátá ni wọ́n ti gbẹ́kọ̀ọ́ tù sí ìyẹn ni pé omi ò lè sàn wọ́n ti block omi rẹ̀ ohun tí wọ́n retí ni pé tó bá ti pẹ́ díẹ̀ báyìí mọ́sálásí ọ̀sẹ̀ kìíní ló kẹ́ sink ni tó bá sink tani ọkọ̀ tẹ́lẹ̀ òun lè jẹ́ mójútó tẹ́lẹ̀ ìyẹn ni pé wọ́n wá gbé Aikali Suleimani yes wọ́n ní èrè kan wọ́n láyè ìjọsìn kan tí wọ́n fẹ́ kó wù mẹ́ wọ́n ti parí ẹ̀ òyìn ẹni wọ́n kẹjọ òdìdí mẹ́ ìyẹn ni pé yóò wá ní kingdom of Solomon tí wọ́n ti pèpè àtàrí náà fẹ́ gbé rẹ̀ gbogbo ètò wọn yẹn kò pamọ́ ẹ̀yẹ́ ń sìn ọlọ́run tó bá gbọ́dọ̀ bá wá rí báyìí sáà dàkẹ́ dáàmú àwòrán ni after Palestine ilẹ̀ Palestine kò rọrùn nínú àwọn kàtà àfẹ́kà àgbáyé náà ni o kò rọrùn ká bilisani awobidawo tẹlẹrùlùgbà kí lọ́wọ́ nìkan tí wọ́n mọ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n gbà ọ̀pọ̀ náà lọ́wọ́ wọn ò mọ tí wọ́n ń ṣe kò rọrùn fún wa wọn ò lè rí ìgbà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀kan náà àwọn àgbà fáwọn ẹ̀sìn ló sọ wọ́n ń bẹ̀rù sẹ́yìn bàbá sọ́ọ́lẹ̀ òfin ìmí ìrọ̀ ìmọ̀ wọ́ ọlọ́ba akẹ́ bàbá yẹn pẹ̀lú àwọn changes díẹ̀ díẹ̀ tàbí ṣe lórí ẹ̀ bàbá ní ìpèpè tí lọ́wọ́ wọn ń pèpè yẹn o wọn ò lè rí ìlú yẹn gbà padà béèrè mọ́ṣáláṣí yẹn báwo ni ìyẹn ni pé tọ́lá pàtó mọ́ra pé fọlọ́sìtìní yẹtì lọ òwú bá pé fọlọ́sìtìní ọmọ lágbàwá ilẹ̀ lápọ̀ lẹ́yìn ìgbàláyé ó ní torí kí ni ó ní làwọn yẹn ń jẹ àlọ́ fíìmà ìtàkọ̀dà wọ̀lẹ̀ ìmọ̀ ìdàgbà bàbá ní sọ̀rọ̀ tí mo sọ yìí o ó ní wọn ò lè láṣeyọrí lórí ẹ̀ lóòótọ́ gbogbo ọ̀nà lọ́nà wà kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà lágbáwá ni torí pé mi ò ṣe lágbáwá yes ìlú yẹn ṣe kí ni o kì í ṣe lágbáwá torí pé àyàfi kí wọ́n padà lórí tàbí àtòjíṣẹ́ rẹ̀ ń bẹ lórí ẹ̀ sallallahu alaihi wasallam kí náà kọ́ni sọ wọ́n fi kọ́ni sọ pé innal abdulilá gbogbo lẹ́tẹ̀rí yẹn ọlọ́run lórí kì í ṣe lágbáwá yẹ̀rìsùwà ìbàdí asọ̀lẹ̀fù yẹ̀rìsùwà náà yẹ̀ṣà min ìbàdí wàlá àkìbátú àwọn ẹrú mi àwọn tí wọ́n sì nígbẹ̀yìn lórí ilẹ̀ yẹn àwọn tí wọ́n tẹ̀lé àṣẹ wọn lọ́run ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ fàyínà ń tọ́ra wá níbẹ̀ láàyè yóò filẹ̀ wọn ò lè láṣeyọrí lórí ẹ̀ àtà títí tí wọ́n bá fẹ́ mú yàrá jáde kó lórí ilẹ̀ fọlọ́sítì Jerusalem lónìí bọ́ọ̀bọ́ ṣe mú wọn jáde wọ́n mú wọn jáde ní ismu díìlì Islam pẹ̀lú ọkọ̀ ẹ̀sìn àwọn ọkọ̀ nìkan kọ́ wọ́n tọ́bẹ̀ kúkú ara yìí àwọn náà wọ́n máa practice yẹn bọ́lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ ṣe kí ni o mo ṣe fẹ́ tọ́lọ̀ bá wá rí bẹ́ẹ̀ yóò wọ̀ wọ́n lọ́rùn láti gbọ́dọ̀ pé wọ́n lè lé Palestine Israel wọ́n lè lé kú olórí ilẹ̀ yẹn Jerusalem ó wà di tí ó jẹ́ asimetric Palestine yẹ muslim Islam yóò jẹ́ capital Palestine gẹ́gẹ́ bí Yasser Arafat bó ṣe ń fà á tó kú lórí ẹ̀ ẹ̀yà ń sọ̀rọ̀ ẹ̀rọ ìdájọ́ àgbà àdìsàn mẹ́wàá Muhammad ìkẹ́ àtọ̀rọ̀ ọlọ́run kó máa bá a àkọ́lá lè máa Bukhari wọ Muslim wọn náà lè sọ fún wa wípé látàkùn mẹ́sà àlìkáàmù ò lè tí ì dé àtàrí kọ́tìlì mùsùlùmù náà yẹ kùtì fọyàtúlù mùsùlùmù àtàrí ẹ̀tàdùn yẹ kùtì mẹ́wàá láyé làhájẹ́ wọ́n ṣẹlẹ̀ ọ̀kadà kọ́ọ̀lù wọn náà àlìkáàmù ò lè tí ì dé ara àpẹẹrẹ báyẹ̀ tánánu ìpè kálíkàmù ò tó dé títí tí mùsùlùmù náà báyẹ̀ wù jíjà táwọn bá wọn bá wọn jà

bẹ́ẹ̀ mọ̀ pé abdul fọlọ́sìtìníyà lẹ́yìn sàtìlà abdul yorùbá kì í ṣe ìrẹ̀lẹ̀ agbáwọ̀ torí pé tọ́lọ̀ sọ́nù àdìsí yẹn táwọn ẹni sọ̀rọ̀ ìfún wa ní pé yá muslim kò ní yá arọ̀ tàbí pé yá muslim ìrẹ́ mùsùlùmí ẹlẹ́kẹ̀tì ó tún pé ní yá abdullah gbogbo ẹni tó bá gbalẹ̀ fọlọ́sìtìn láàrú dàríyẹkúnà ábìdánilélá subhanahu wa ta'ala abdullah ó gbọ́dọ̀ jẹ́rìsì ọlọ́run kì í ṣe ní wọ́n ti stọ́ọ̀dì wa pọ̀ wọ́n ti ṣiṣẹ́ lórí wa tá a sì sùn gbogbo ọ̀la ló ń sọ fún wa wọ́n ṣe ìpàdé kan lápapọ̀ aláìní kan ṣe ìpàdé kan ní sọlùmùṣe ní kọ́ìlà ni wọ́n ti ṣe wọ́n sì pàdé yẹn ní nǹkan bíi ẹ̀rínlábí two thousand and two or two thousand and three wọ́n sì pàdé yẹn ìpàdé yẹn dá lórí pé nígbà tí Israẹli bẹ̀rẹ̀ sí ń lo àwọn nǹkan ìjà olóró tó lágbára láti mọ̀ ọ̀wọ̀ fọlọ́sítìnì wọ́n wá pàdé ní sọlùmùṣe Gaddafi Muhammad Gaddafi wà bẹ́ẹ̀ ọlọ́pàá sàmójúkò fún oṣù mubarak yìí títì náà wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni fadu sáwọ́dí tó sún ọṣẹ́ lọ́ba sàmójúkò fún náà òun náà wà ń fadu láà fáàdù sí bàbá kò sún ọṣẹ́ abdullahi lọ́ba fáàdù tí sún ọṣẹ́ two thousand and five fáàdù sún ọṣẹ́ abdullahi àbúrò rẹ̀ ló wá ṣe kíni o òun ni wàlíì láàrin òun ló wà sẹ́ǹtì fáàdù nílẹ̀ mọ́ mo báyìí mo sọ fún mi wọ́n lè wọ́n ní ìgbàlẹ́t life kí ni wọ́n wá fà kí ni yàwùsá yóò sọ sáwọ́dí ní ẹ bọ́lọ̀ ṣe wá rí náà wá o ọ̀rọ̀ káwá fún ọmọ ìyá wa lọ́wọ́ pẹ̀lú owó àwọn tí wọ́n wọlé wọn àwọn kọ́lé wọn fún wọn àwọn àtẹ́sẹ̀ gbá àwọn fún wọn níye mílíọ̀nù báyìí bẹ́ẹ̀ ni wọ́n mẹ́tọ̀ọ́ láti dákẹ́ lẹ́gbẹ́ ó fẹ́ rí ní láti jẹ ìdákẹ́ ìdákẹ́ ní aláìní kan ṣe èyí tí wọ́n ti kọ́kọ́ lọ yín lọ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sọ pé ah, èmi ló bá rí mú ke pure water mo wò báyìí ó mú ke pure water ó sì lẹ̀ ó lẹ̀ conference ó ní àtiwọ́ àtẹ̀gbọ́n tábà wọn sọ̀rọ̀ òdodo látọ̀dún yìí tẹ́ sọ̀rọ̀ owó owó owó sọ́wọ́ lọ́wọ́ fọlọ́ sí òjẹ́ wọ́n pa wọ́n fún wọn lówó ẹ bá lẹ́wọ́ fún wọn ní nǹkan òkúra bí ìwà sọ fún ìtẹ́ bàbá bàbá tí ì tó ti ó ní ẹja lọ́wọ́ ogun jọ ara hàlùlù wáyé ohun tí wọ́n ti torí ẹ̀ lẹ́kùrú tari o bàbá bàbá ti dá tìgbà yẹn sínú ẹja lọ́wọ́ ogun jọ táwọn akọ wọn jọ kí wọ́n ni wọ́n bá jà ẹ̀ lọ́wọ́ ti republic of Islam tó ti ẹ́ jùmọ̀ ríyàtù mùsùlùmí ẹ̀rọ wá jẹ pátápátá bẹ́ẹ̀ bá gbọ́ Sudan wọ́n kí ni jùmọ̀ ríyàtù sudaniya alìsìlámíyà èwo ló tún kù jùmọ̀ ríyàtù ìrànwàkíyà alìsìlámíyà jùmọ̀ ríyàtù mẹsìlíyà tó ti gbogbo jùmọ̀ ríyàtù bá ti ní lọ́kọ̀ ẹ̀sìn nínú wọ́n ti ṣiṣẹ́ lórí wọ́n ti káńsù ẹ̀ wọ́n ò jẹ́wọ́ tẹ̀ gbérí èwo ló wà lórí tí mo sọ fún ẹ kò sí lẹ́yìn ìran nìkan wọ́n ò sí lè bá ìran ìjà torí wípé irinṣẹ́ wọn ni tí ìran náà sì ti gba lánàá báyìí sìn torí pé tí ìran máa ń sọpọ́tì ọmọ fọlọ́sì ìran nípa alábòsí ni wọ́n wá kárí múnàfíkì múnàfíkì ni torí pé òun ó sọ̀rọ̀ ojú lọ́la òun náà ni ó tún máa kíìsì ẹ̀rọ ìṣàwó ìgbà àgbẹ̀dẹ̀ wọn tàwa ni wọ́n ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ adúláwí yàtọ̀ òun ṣe àṣírò àfihàn wọn mọ tí wọ́n ṣe torí pé wọ́n ń ṣe mùsùlùmí dáadáa kó sí sẹ́ẹ̀bọ̀ nílẹ̀ Nàìjíríà níjọ́ ni wọ́n Christmas síra Zaria àtàrà Kaduna wọ́n lọ chọ́ọ̀chì kí wọ́n aláwọ̀ fẹ́ àwọn fẹ́ celebrate pẹ̀lú àwọn àwọn tí wọ́n sympathize pẹ̀lú àwọn nígbà ìṣẹ̀lẹ̀ Zaria jọ ní sẹ́nu sùnmù náà lé ní à ń bọ̀ wá bẹ̀ ẹ̀yẹ́ sùn ọlọ́run ìgbà ń tọ́lọ̀ bá rí báyìí ọlọ́run sọ fún anábọ̀ Muhammad pé wọ́n lọ kọ́ ní kẹtàkùnrin àfi Zabur mímà àdìdíkìrì ànàlà àbẹ̀rẹ̀ ìwà ìbàdí ẹ̀sán àti kọ́ kalẹ̀ gan nínú Zabur àwọn àfáwọn onítẹ̀sí lọ́rọ̀ tó pọ̀ lórí máa máa na alikẹ́lẹ́tò zabur fi ààbì ilẹ̀ àyà ọ̀pọ̀ sọfà pé zabur akẹ́kọ̀ọ́ dáhùn ní ọ̀pọ̀ nílá wọ́n sún ilẹ̀ nínú abbas na jùmọ́ ní qur'an wọ́n ní zabur òun bí máa na àtàwùrát wọ́n injil wọ́n qur'an akẹ́nà kọ́ wọ́n kọ́ lọ́ba nù wọ́n bẹ̀rẹ̀ máa ní zikir annal ardo ilẹ̀ yìí yẹrí suwa ìbàdí salihun láyé ní àlùfáàdì fi rìnlẹ̀ fún wa pé inna lanansu rusulana walladina amanu fil hayati dunya àwọn àmàrà òjíṣẹ́ wa ti àti gbogbo olùgbàgbọ́ òdodo wa kana haqqan alaina nasrul mu'minin Allah ó lọ́rùn ìyẹn ni káàrọ̀ mùmìnì ṣe tàbá rò pé israel ní nàìjíríà sí i ó láwọn kẹ́míkà wẹ̀fọ̀n kan onígbìn ó yẹ pẹ́rẹ́ bàjẹ́ bẹ̀tọ́rí pé wọ́n ti yọ ìfẹ́ ayé tu gorí ẹ̀mí wa àìfẹ́ kútí pọ́mọ sáwọ́dí kiri nínú ẹni pé ó yà àtìká tẹ̀lé iṣẹ́ mọ́ Saudi Arabia tó gbọ́dọ̀ rẹ̀ ń pè sí òun ẹ̀ kó ti react kó react badly tó bá ti react yẹn àwọn náà ṣe kíni àwọn náà mo bẹ̀rẹ̀ sí máa react dáadáa bẹ̀ẹ́ nígbà tó ń ti dákú àwọn tó kù tá a ṣe kíni táwọn ń tani tí ó wà díẹ̀ Saudi ò ti react yìí sìn kò ti react kan tó ní fẹ́ràn Most of the actions obìnrin kan ní sudan fún wa last week I think àti ilẹ̀ nítorí àtìkò dálẹ̀ ni ọ̀rọ̀ ní bàbá wa Muhammad sọ̀rọ̀ fèmí tí wọ́n sọ fún wa yẹn ó tọ́ kámojútó ẹ̀yà sìn ọlọ́run ẹ jẹ́ àbẹ̀rẹ̀ pé ilẹ̀ yìí wọn náà nù náà ló láàrin ánà mùsùlùmí màá bá kó Palestine àfi àdìdì Islam zayẹ àwọn tí wọ́n jogún ilẹ̀ yẹn tí wọ́n fi gbà á mo sàlàyé bí mọ̀ ṣe gba kọ́kọ́rọ́ àkọ́kọ́ bí sọ̀rọ̀ àmùtí náà yú bí ṣe ó ṣe celebrate lẹ́lẹ́kejì wọn ò ṣe lórí kankan o bẹ́ẹ̀ ni wọn ò tẹ̀jọba lórí asimẹ́tì fúrúsì pàṣẹ àlànà wọ́lá àwọn wọ́lá kìtàwá fi mẹ́sàn-án àrùbíyà wọn ò jẹ́ gàba lórí wọn bí ò bá jẹ́ wípé wọ́n dúró lórí ìsìlámù tòdò wọ́n gbọ́ yé gan ìsìlámù tọ́pọ̀lọpọ̀ lábá ń ṣe lónìí kò yanrantí o ọlọ́run ló kàṣẹ̀ sí lẹ́sìn rẹ̀ ó dẹ̀ sọ pé ó máa rẹ̀ sí í ṣe pẹ̀lú ẹni tó bá wùnú àwọn èèyàn lórí rẹ̀ ẹ̀yọ́ sọ̀rọ̀ ní láàrin báwo wá rí báyìí lẹ́yìn tó ṣàbá kùnú yìí ó ṣe fáwọn ọ̀dọ́ wa lónìí táà náà fẹ́ gbàgbọ́ iye èyí tó dòdò tó nú ẹ̀sìn pé kó o ṣe káwé lónìí tá n bá kiri orúkọ ẹ̀sìn lásán là ń jẹ́ o kò síwá ẹ̀sìn o kò sáàbọ̀ iye ẹ̀sìn o ẹlòmíì ò tiẹ̀ mọ tí wọ́n sọ tọ́ba ní mọ́sídìrì là ń ní Jerusalem ọ̀tọ̀ ní táwọn ọ̀dọ́ kiri àwọn èèyàn ò kọ̀sẹ́ láti lọ sí Senegal láti instead of going to Jerusalem adájọ́ kò pàmì ìbéèrè wà allow them or not they didn't know bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé afẹ́ akọ akọ́ra lórí ilẹ̀ ẹ̀yẹ́ ń sìn ọlọ́run kàmá àná mùsùlùmí tààkì kòlùwàlà àwòlùbàrà inú bá a lè fi rírà yẹn gbà ní wípé ìbánisọ̀rẹ́ ìbánisọ̀ta ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ìsòrí tọ́lọ̀ nínú tá lónìí yẹn ìyẹn pé gbogbo ẹni tí pátípá wá sọ̀ta lórí ilẹ̀ yẹn àwọn náà ṣe kí ni o àwọn náà ń mú lọ́ta ìyẹn ní ìwádìí egypt mo lọ́ra ayò ó ka àbámọ̀ gbọ̀n lórí ẹ̀ ni àbámọ̀ ló kà wọ́n lórí ẹ̀ nígbà tí wọ́n sẹ ìlànà pé gbogbo àǹbára ẹ̀ gbogbo kí ló ń jẹ́ ẹ́mbásì israẹli tó wà nílùú lágbára kọ̀ọ̀kan kí wọ́n tì kí wọ́n padà sẹ́ẹ̀ bàbá àkàn òjò wọn tì bẹ́ẹ̀ ẹni bá fẹ́ sọ no tí n bá ń bá ọjà ó sọ pé n bá ọjà n ò ní bá ọjà torí kẹta torí kí ni torí tọ́lọ̀ tí bá nífẹ̀ẹ́ rẹ torí kí o torí tọ̀lọ̀ bẹ́ẹ̀ lónìí náà àárín lórílẹ̀-èdè yìí náà àwọn tí wọ́n máa bá ọ̀tá ọlọ́run ṣe ẹ̀ ń bá Yahudi inú wọn nàbí náà sọ́ra bọ́ọ̀lù àlùkùránì sọ ó ní yá ayọ̀ lẹ́bí ní àmínú ó mọ̀ pẹ̀lú olùgbàgbọ́ òdodo làtẹ̀tẹ̀ ìdúró Yahuda wọ́n ná sọ̀rọ̀ àwọn ìyá ẹ̀ gbọ́dọ̀ mú Yahudi Júù ní àbíkiri ọ̀nù wọn kẹ́ni wọn bíkiri ọ̀rẹ́ ayò bàdúùmù àwọn ìyá ọ̀gbà afẹ́kẹ́ wọn sábà kejì ọ̀rẹ́ ni wọn ọ̀rẹ́ àyẹ̀wò ara wọn ni wọn o. tó tí wọ́n bá mùsùlùmí jà wọ́n sọ̀ kan àmọ́ personal interest wọ́n wà lọ́rọ́ tọ̀tọ̀ wà bẹ́ẹ̀ yàtọ̀ wà láhùn mi kú gbogbo ẹni bá wà lọ fún wọn lọ́rẹ̀ nínú yín ìnà wà àfà ìnà omi irú ẹni bẹ́ẹ̀ tó bá ikú yóò dìde wà ìnà ayé àdìrẹ́kọ́ mi mi ọlọ́ni mi ò ní bẹ́ẹ̀ bá ṣe dáadáa sí wa káwọn náà ṣe kí ká ṣe dáadáa sí i táwọn wá dára tá a lè ṣe sí kíláà níbi ní ká ṣe ká sọ pé jàzá òmù lọ́ọ̀rù ẹ̀yìn lọ bẹ́ẹ̀ ni ọlọ́dún àná wí wọ́n tún ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí eléyìí tiẹ̀ wá kànnà mọ́ àṣejù fẹ́ẹ́ wọ̀ ọ́ àmọ́ àṣejù yìí wọ̀ nǹkan dáadáa tí ìjọba ti dá àṣejù kì í wọ̀ mọ́ àwọn ọmọ yàwá ó dún náà tí wọ́n wá láti North America ìyẹn làwọn ọmọ yàwá tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀fà kódà tó rọ àwọn tí wọ́n ìsọmọ Ọ̀fà nínú wọn èmi àti ẹsìn kó máa tó ń kó wa lé àwọn tí wọ́n bà ní ìjẹun ń wa olórin ló ń gbé wá lòlú kí wọ́n wá bàjẹ́ àtolóòsà àwọn eléyìí wá ṣiṣẹ́ lọ wọ́n wá ti pé báwọn ò bá lè jẹ gómìnà táwọn ò jẹ kọmíṣánná kí làwọn ṣe ń tọ́wọ́ omi mẹ́sàn-án àná mẹ́sàn-án torí pé wọ́n gbógun wọ́n wá fún yàrá pé torí pé kálàáfíà ò fi lè dé bá àwọn àwọn ọmọ bíbí ìlú àwọn kí lèmi àti ẹ̀ dáná kí ló ti síwájú mọ́ aráàlú rẹ̀ wà máa tún kọ́ dì mú ní àfòsíkú. tẹ́jú ní ìgbàgbọ́ ń tó wá ṣe ló gbà ọ̀tá ṣàdáyà ẹni ẹ gbogbo ẹni kó wà láàbọ̀ ní olórí gba ẹni tí òbẹ̀já sọ̀kan rí ìbò náà kọ́ mọ́ ọmọ ẹṣẹ́ lọ gbogbo ẹ̀kọ́ sẹ́yìn tí òbí ṣe kí ni òbí tí òbí lábọ̀ ìwòsàn tí wọ́n fún yàn tọ́ba operation wọ́n ṣe ni ojú wọ́n ṣe ni inú wọ́n ṣe lọ́nà ọ̀kan pàdé ni wípé ọmọ kékeré kan fẹ́ gbàtọ́jú lánàá oògùn tó yẹ kí wọ́n fún wa tán ó wà tó tọ́ bá kò rẹ̀ báyìí ó wà lọ one thousand five hundred ó wà fọwọ́ pé dákúmọ́ ìlú bá ń fún ìyá rẹ̀ pé ààrùn ògùn á àwọn kan wà gbowó wa <laughs> wọ́n gba owó wa látòkè owó tó yẹ kó yẹ ká ṣe táǹkì fún wa a tún wá sọ pàpọ̀ ẹ̀yìn a tún máa ju wọn sí ẹsẹ̀lẹ́kì nẹ́gbẹ̀ẹ́ torí pé àwọn eléyìí àwọn ni wọ́n jọ tẹ̀sí òkú wa lánàá tọ́lá bí lọ́nà bá ní tí ìbájẹ́ pé mùsùlùmí pọ̀ nínú wọn ọpẹ́ ní fọ́lọ́ alhamdulillah sẹ́ẹ̀mù wípé ìwòsàn ni wọ́n fi kọ́ ọmọ wa lọ́jọ́ òní tó bá bẹ́ẹ̀ yẹn kaba ni tọ́ba yẹ fún yẹn kan ní wọ́n sàn láàyè kan ń bọ̀ mí kí wọ́n sọ ọ́ dára wa nínú ìjọ yìí ni wọ́n ò tí ẹ̀ pèpè sẹ́sìn rárá wọ́n kàn sí ìtọ́nà ọ̀ràn wọn ni àmọ́ tó dùn wá lójú mi pé mùsùlùmí ló pọ̀ jù wọn alhamdulilayi alada kí ni àwọn sọ fún wa anabi muhammed wọn ni gbogbo ẹni bá ná wọn náà mọlẹka ni wọn wà sàdúrà fún bọ́ọ̀lù wọn sì máa ṣe wọn aláwọ̀ ìrọ̀lọ́wọ̀ àti kúlà múnfìkì xẹ́fà gbogbo ẹni tí wọ́n ti náwó yìí máa bá fa ọ̀rọ̀ kò sí ọ̀rí ọdún nìkan nìkan ọ̀rún ni báṣẹ́ nínú ẹ̀rọ ṣe kí ni o ní fàbọ̀ ọ̀rọ̀ kò sí fún wa gbogbo ẹni tó lọ́wọ́ ní ná àbẹ́yìí tí wọ́n kó fún kóná fún wa àmàlẹ́kọ̀ọ́ wọn sọ fún pé tọ́ ìwọ́n ràn ṣe dáadáa àlọ́mà á ti kú làmù síkì tàlàfà bó o ṣe wò ó lè kó jọ kó ra mọ́tò kó o kọ́lé kó o ní mojú yóò parun èmi kọ́ o èmi kọ́ o èmi o àwọn àmàlẹ́kà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ o àlọ́mà á ti kú làmù síkì tàlàfà àlọ́mà á ti kú làmù síkì tàlàfà àlọ́mà لينفقوا لننفقه على سبيلك يا رب العالمين ألا تكن معنا ولا تقم علينا انصرنا ولا تنصر علينا يا رب العالمين قوموا إلى صلاتكم